lórí ètò agogo ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe díje. ránṣẹ́ sí wa àríyànjiyàn ti wà lóríṣiríṣi lórí pé ta gan ló dá fújì sílẹ̀ ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ orin fújì ṣé ẹ̀yin ni àbí Alhaji Ayinde Barrister àbí orin yìí tiẹ̀ ti wà kó tó di wípé ẹ̀yin méjèèjì bẹ̀rẹ̀ sí ní kọ. thank you orin yìí ti wà kó tó di pé àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí kọrin ó kàn dé njọ́ kan ní lónìí kọ́lá ó ní eighteen pounds five tá à ń gbà yìí kí ló mọ̀ máa tó wá ṣe jẹ́ ká padà síbi orin wa ká máa kọrin wa. mo ní ṣe wéré tún ní àbí kíni nǹkan tó wà máa kọ ó ní àní fújì ńlágbàlagbà máa ń kọ. mo ní sọ́kè mo ní ṣùgbọ́n mọ̀ pé sójà burú o wọ́n á fojú wa hàn èèmọ̀ tán bá mú wa náà àsákúrò mo ní ṣe wọ́n ti rí sójà tó ń kọrin rí olùtí àmàmàdọ́gbọ́n sí náà ni àmàmàdọ́gbọ́n wa bá mi. Kola lọ bẹ̀rẹ̀ èmi ti bẹ̀rẹ̀ practice tèmi o wọ́n náà practice yẹ ba ní bá kọ́ lẹ́tà sí ọdún lérú pé mo fẹ́ máa jí wọn ní sáàrì nínú Ramadan ṣé church wa barracks mosque wa bẹ́ẹ̀ wọ́n bá dẹ̀ approve ẹ̀ wọ́n bá ní sókè I go ahead bi mo ṣe bẹ̀rẹ̀ sí nkọrin bẹ́ẹ̀ nìyẹn òun náà dẹ̀ ti ṣe practice tiẹ̀ ní mo ṣe kò dẹ̀ sí fóònù oru eléyìí tá a lè fi máa bára sọ̀rọ̀ ló bá tún wá pé kọ́lẹ́jì ó ti bẹ̀rẹ̀ mo ní mo ti bẹ̀rẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn tá a rò pé nǹkan kékeré ni tó wá di ńlá rẹpẹtẹ báyìí ẹ máa máa gbọ́ nínú àwọn argument àárín èmi pẹ̀lú ìkejì mi nígbà náà lọ́hùn pé ẹnìkan ìwọ ló dá fújì lẹ̀ ìwọ kọ́ ló dá fújì lẹ̀

àwọn tá a bá ń wájú tán ti ń kọrin síwájú wọn bàbá wa gbogbo náà ti bára wọn jàre tán dẹ̀ parí ẹ̀ ẹ̀ ṣàká òjìǹdó babalẹ́gbà kìláni yusuf lẹ́tà gbogbo náà ti late lẹ́tà ìlà ọmọwúrà bàbá wa haruna ìṣọ̀lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti fi débi àwọn oníjùjú king sani adé ebenezer obe àwọn náà jà wọ́n parí ẹ̀ kó tó ti pé tèmi pẹ̀lú ẹ bẹ̀rẹ̀ àwọn náà dẹ̀ jà a parí ẹ̀ àti tún jọ ń ṣe ọ̀rẹ́ wa bọ̀ bíi ti àtijọ́ tí n bá ń ṣe ìyàwó fún ọmọ mi àjọwọ́sọ kan náà àjọṣe bóun náà bá ń ṣe ìyàwó fún mi àjọṣe gbogbo ẹ̀ alihamudulilayi pé. a ò fìjà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ tá ń ṣe a ò fìjà parí ọ̀rẹ́ wa ṣokora lè láàyè mo dúpẹ́ o títí tí òfìjọ́ lọ́n pé ọ̀rẹ́ lájọṣe. so orin yorùbá kò lè ṣe kó mọ̀ sí òwe ń bẹ kò lè sí kó má sí òwe ń bẹ nínú òwe yẹn ni ọ̀tẹ̀ ti ń bẹ̀rẹ̀ nìjà ti ń bẹ̀rẹ̀ àwọn fáǹsì wa kẹ̀dẹ̀rẹ̀ ìtàn ń dálẹ̀ nú ẹ̀ ló pọ̀ jù. Ah, ah tó bá gbọ́ pàtí mo lọ sí pàtí ẹ síkírù lánàá nǹkan tó sọ nǹkan tó ṣe kí ló sọ aṣa sọ ẹni tó bá máa borin olórin jẹ́ àárín ló ti máa mú aṣa sọ pátákátá èmi náà bá fèsì báyìí tábà tún lọ gbé bọ́ náà ò gbọ́ orin tí kò lè kọ́ lánàá ah ó fẹ́ bú ẹ pa kí ló wí a tún sọ pàlàpàlà fún náà wọn ṣe àṣìṣe títí títí títí nìyẹn so ti èyí tó wà nílẹ̀ sí i gangan gangan gan òun ni iṣu ọ̀rọ̀ gbogbo àwa olórin pátápátápátá Alhaji Ayinde Wasiu ọmọ mi Àkàndé Obesere Alabi Pasuma Saidi Òṣùpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀tẹ̀ àwọn tí mo rí pé wà láàrin agbami ọ̀rọ̀ yìí nìyẹn. lórí ètò agogo ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò